inú tàn tí ọ wà lákọọ́lẹ̀ inú àwọn obìnrin rẹ̀ tó ti lọ ó fi aya alukurani karimu yìí ọ wá kún lórin fọ́kọ rẹ̀ nígbà tí èdè àìyedè fẹ́ dé láàrin òun àti ọkọ gbogbo obìnrin tí òun àtọkọ rẹ̀ ọgbọ́ra wọn yé tó ṣe pé ní tó kọ lórin àyìnlọ́ ọmọ wúrà orin tí dalérú bóyá bá a bá wíru orin ẹ̀kọ́ yìí fún ọ bóbìnrin bá tiẹ̀ fẹ́ kọrin kọ́kọ́ yìí tọ́ da ìyá yìí bí aṣọ tí wáyé láàrin wa àtọkọ tiẹ̀ náà èdè àìyedè dé láàrin wọn orin òwe kọ́ wá kú orin ọ̀tẹ̀ nkó kú orin tí ó túlé tí ó ba ọ̀nà àtìlé rẹ jẹ́ obìnrin kọ́ra bí yẹn bá ní wákà lòún dá wákàtí ọba kó bọ́ ọmọ dá gbogbo orin tí ọ dàbí ìgbà tá à pòwe mọ́kọ ẹni à ń bọ́ gbọ́n bu ẹni tí ń bínú tẹ́lẹ̀ dá o àmọ́ bóbìnrin bá tiẹ̀ lóun fẹ́ kọrin náà ọkọ rí ó fi ronú pé ọkọ rẹ bínú débi pé wọ́n ní kọ́dọ̀ kó jáde kó inú ahéré inú oko arábìnrin yìí wá wà nínú àti bàbá tiẹ̀ òun àtàwọn ọmọ ẹ̀ ọkọ rẹ̀ ó níyàwó míì òun náà wà nínú àti bàbá tiẹ̀ sẹmọ̀pẹ́ tọ́ ìsìláàmù ni pé bọ́ba ti pé méjì lọ́dọ̀ ọkùnrin kan àfi kẹ́ ẹ pín oorun fún wọn o gbogbo ẹni tí ọba máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni o gbogbo ẹni ọba níyàwó méjì ó gbọ́dọ̀ máa pín oorun fáwọn méjèèjì ẹni ọba ní mẹ́ta ẹni ọba ní mẹ́rin àfẹni ọba yọ̀ǹda nù àwọn ìyàwó yín ló kù olúwa yọ̀ǹda kọ́dà kọ̀ wọnú sẹ̀rí àpẹ́ nìkan ti dàgbà yẹn ó ti dàgbà lópin ìgbà tí ń bá ń jẹ́ ìyàwó rẹ bọ́ ọba sunrun kan lọ́dọ̀ ìyáálé ọgbọ́dọ̀ sunrun kan lọ́dọ̀ ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dijọ́ tó yẹ kárakùnrin yìí ọwọ́dọ̀ ìyá dáadáa yìí kọ̀ wá ọwọ́ anya àwọn èèyàn tí wọ́n mọ̀ ń pa ọkọ rẹ̀ pé ẹ dákun bá ń bi wọ́n fi wálé ara àgbésẹ̀ tóbìnrin kọ́kọ́ gbénu o ọkàn rí ọkọ rẹ̀ ọkọ rẹ̀ kàn ń di gbáǹkú náà ni ìwọ náà wá ń di èyí wọn ò tún lè yín ṣe yọ dàrú sí ni wọn èé ṣe báyìí wọn èé ṣe báyìí gbọ́n bá wọlé wọn èé lejú báyìí ìṣòbẹ́ ìrọ̀ amúkínní ìkọ́ńbí yọ̀ yóò bínú sí ni ẹgbẹ́ kí ni ń bínú sí láti jọ tí ń ti ń bí mo bínú ń bí ẹbí wọn náà ń bírù bínú ìbínú kí bínú bẹ́ẹ̀ tó sọ dẹ̀sẹ̀ mọ́yàwó rẹ lọ́rùn pé wọn náà fẹ́ bí ọkùnrin ntí bàbá ń bínú sí ń jọ òun o pé láti jọ yìí náà obi àkọ́kọ́ obìnrin obi ẹ̀kejì obìnrin obi kẹta ǹjẹ́ ò sí lọ́wọ́ ẹnìkan náà ọkọ àtìyàwó arọ́kùnrin tí ń bírú inú bẹ́ẹ̀ inú bíkúbi bẹ́ẹ̀ náà lónìí mọ́sẹ́lọ́n lára àyàwó rẹ̀ o àmọ́ ibi tá à ń lọ ìmọ̀ràn fáwọn obìnrin ẹ̀yin obìnrin kí ni ìyá yìí wá ṣe ìyá yìí tí wọ́n ń bínú sínú wọn tọkọ rẹ̀ ń bínú sínú o ò sí nìkan mi o obìnrin rẹ̀ tó ní làákàyè wọn lọ dákẹ́ kò wí nǹkan kan ọwọ́ ń sọ ìgbà tí ọkọ wọn wà lọ́dọ̀ ìyàwó kejì tọ́lọ̀ pámẹ́nẹ́ǹtì ààrẹ sọ́dọ̀ ẹ̀ ilé wọn náà sì jìnà síra wọn wọ́n lọ́wọ́ gbé ọ̀kan náà àwọn ọmọ obìnrin rẹ̀ yìí náà bí ìgbà téèyàn ń bá ọmọ ṣe é ìwọ náà pọ̀ ń dá wákà fọ́mọ àmọ́ wákà tó fi bú ọkọ rẹ lọ ń dá fọ́mọ èyí wọn sọ́ọ̀bù pírọ́blẹ́mù rẹ mọ wá wá àwọn orin èébú orin òwe pé à ń bọ́ mọ́ ṣe é nìyí kọ̀sẹ́ ni wọ́n bú tí ò ní mọ̀ pé òun ni wọ́n ń bá wí ìyá yìí náà wá gbọ́ kan nú àwọn ọmọ rẹ̀ ìwọ̀n ń pàṣẹ fún un báwa tí báwọn ìyá wa ti máa ṣe yàn yìí nígbà tí ń pàṣẹ fún ọmọ tí ń dá wákà fún àmọ́ kí ni ń wí wọ́n ní jọ́ náà wá ń pè mali abi hamzata la ya'tina yadhallu fil bayti alladhi yalina. غضبان ألا نلد البنين والله ما ذلك في أيدينا ونحن كالأرض لزارعين ننبت ما قد زرعوه فينا bí ayé ti kọjọ ọ̀nà ọkọ rẹ ọgbàgbà tó ń sáré jáde tí ó wá kí sí orí rẹ pé dákun má bínú mọ́ sí ọ <laughs> kọ pọ́fọ́ ó àmọ́ sọ̀rọ̀ làákàyè ó sì wá kínyẹmí ara ọkọ rẹ̀ yín túmọ̀ rẹ̀ bẹ́yìn náà nísìnyí. mali abi hamza tala ya tiina ọkọ rẹ̀ ni wọ́n ń pè lábu hamza mali abi hamza tala ya tiina yadhullu fil bayti alladhi yalina gadbanu alla nalidal banina wallahi ma dhalika bi aidina. ونحن كالأرض لزارعين ننبت ما قد زرعوه فينا نساؤكم حرث يا إنما لحبي حمزة لا يأتينا èé ṣe táàrí bàbá Hamza lé eh, mọ́ <laughs> ọmọ ní ń bá sọ̀rọ̀ o àmọ́ bàbá Hamza náà ń gbọ́ o má lè àbí Hamza tà láyà àti náà èsì ẹ bá béèrè èsì tá a rí bàbá Hamza ńlẹ mọ àrí dádì Hamza ńlẹ mọ. yadhallu fil bayti alladhi yalina a sì gbọ́ pé létí ń bẹ̀lẹ́gbẹ̀ wa yìí náà wọ́n wá o. yadhallu fil bayti alladhi yalina ìròyìn kan wá pé kọ́dà àwọn ọ̀lọ́ jìnnà ń bẹ wa yìí náà wọ́n níbẹ̀ wọ́n wá. gadbanu alla nalidal kọ́dà tó gbúrò pé wọ́n ń bínú nítorí pa àbọ́kùnrin àmẹ́bá fún bàbá Hamza wàláhì ma dhalika bí àìdíìnà mo tún fọ́lọ́ gbúra èyí wọ́n sí lọ́wọ́ tiwa wa nahnu kal ardi li zari'ina ẹ̀rá wo obìnrin bọ́lọ̀ ti pè wá ilẹ̀ ni wá téèyàn ń dáko sí nùbítù ma qad zara'uhu fina ní tí wọ́n bá gbìn sínú wa làwọn gbé jáde o wa nahnu kal ardi li zari'ina numbitu ma qad zara'uhu fina nisa'ukum harthun baba hamza torí tiẹ̀ náà pé ìbínú lọ gbé tẹ́lẹ̀ ìbínú máa gé èèyàn ó dẹni torí rẹ̀ ó pé kọ́dà borí bá pé tẹ́lẹ̀ àmọ́ tí ọ̀rọ̀ yìí wọ̀ lákínyẹmí ara fúnra rẹ̀ lọ́jáde kó ń lé tọ́wà lọ́wọ́ bá arábìnrin yìí ń wá ń bẹ̀ pé láyé òun ò tún ṣe bẹ́ẹ̀ bíjà ti parí nu yọ̀nà o kí lọ parí ìjà nìsa òkun àrùfò wa nahnu kal ardi li zari'ina numbitu ma qad zara'uhu fina bí ilẹ̀ làwárí <laughs> àgbẹ̀ onímọ̀ bínú pé ilẹ̀ tó mú jáde kí ni wọ́n náà gbinú ẹ̀ <laughs> ntí wọ́n bá gbé làwa gbé jáde wàláhi ma dhalika fi aidina kọjọ́ ọkùnrin kọjọ́ obìnrin ò sí lọ́wọ́ tiwa ọwọ́ ọlọ́run lọ́wọ́ arábìnrin yìí ọgbọ́ ayé nìyé ó sì fi tún lé ara rẹ̀ ṣe nisaukum harthun